tí gbogbo wọn wá tòkó sí i òṣìṣẹ́ àlàyé máa ṣára bí ìsìlámì iná lànà mínàlì ìnáyà ti rú kí iná gẹ́rà mú ní àdìmí bàbá wa àgbà àlùbùṣẹ́ra tá a wá jòkó tì tí subhanahu wa ta'ala tó dá ọjà àdùnnú kalẹ̀ tó wá jà á là fòyídà támínà náà ti táwí ilé ìhà pé ká àbá bàbá wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. lakal hamdu hamdan láyò adúlé hasirin. lakal hamdu hamdan láyò adúlé hasirin. ayúsílẹ̀ àṣọ. ayúsílẹ̀ àṣọ. tàwa rọ̀mù làwọn lè bá ti rọ̀ ayúsílẹ̀. العصا والنبت والرمل والقطرة ọpẹ́ tá a dú lọ́dọ̀ ọlọ́run ọpẹ́ tí ò ṣeé kà ní ayúsílẹ̀ wa wà wa wà rọ́mùlà wà lùkọ́tùrù. ayúsílẹ̀ àṣọ wà nẹ́bùtà wà rọ́mùlà wà lùkọ́tùrù ayúsílẹ̀ àṣọ. sọ àfa àláró ó ní ìtumọ̀ mẹ́ta níbí mà tí wá ṣe mọ̀ ibi bá bá mọ̀ mọ̀ ni ó pe lóun mọ̀ mọ̀ àsọ òkúta wẹrẹ jẹ́ bẹ́ẹ̀ àsọ ọ̀pá jẹ́ bẹ́ẹ̀ àsọ igi tá a fi tí ọ̀gbọ́rọ̀ jẹ́ bẹ́ẹ̀. sílẹ̀ sọ nábìtà wà ويوسف العصا فأنا بك والأمل والقطيع àwọn mọ̀nyẹ̀mọ̀nyẹ̀ àwọn àfáà wa àwọn ní àwọn àjòkó yìí àwọn tó rí àwọn àtúmọ̀ a a oko etílẹ̀ ni ọmọdé sì máa mọ tẹnu ẹran adìẹ orí àti ẹsẹ warawara ni. ọlọ́run kọ́ máa dúpẹ́ fún bàbá ọlọ́run kọ́ ọlọ́run tí ó sànù bàbá tí yeye wọn ò tí ì kú lórí tí fi ń sọ nídìí táwọn èèyàn máa wá bọ̀ wá pé abẹ́ ká yeye ni tí wọ́n máa wá bí wọ́n pé ṣé torí lẹ fẹ́ ká àbí ti ìyí gbogbo àfa àkọlẹ́ ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ fún wọ́n máa padà sọ fẹ́ lómi pé tọ́ ọlọ́run dákun mọ́sà gbé àwọn tí ó lè ṣe bí bàbá yìí ṣe ń ṣe ń gbọ́ wà láyé dìde nulẹ̀ yìí ó fáwọn àfa lọ́pọ̀lọpọ̀ àwọn àfa ọlọ́run tí ò sí bẹ́ẹ̀ fáwọn bàbá wa bí wọ́n bá bá bàtà lẹ̀ ní ìsìn dédé àwọn ọmọ tó lè wọ́n tó pé á ah, ẹ̀yin lẹ́ra bàtà yìí ni lójú ọ̀nà mímọ̀ ọlọ́run ti ṣe fún bàbá ọlọ́run mi jẹ́ wọn parẹ́ ọlọ́run bá dúpẹ́ fún bàbá mo kí àwọn bàbá wa náà tí eh, lèkúlì musa lèkúlì musa harun gbogbo musa ni máa ń ní harun bàbá wa dr eh, muhammadu qasim bidmasi masha allah bàbá wa pòfẹ́sọ̀ ni wọ́n aláhu akbar aláhu akbar àyè tìbáru mọ́ra kún nù àwọn ṣe tìbáru mọ́ra kún masha allah associate prof masha allah alawashak masha allah bàbá wa associate prof ah, ah, aláhu akbar ẹ̀rí ìmọ̀ dáa púpọ̀ ìmọ̀ dáa púpọ̀ ìmọ̀ náà ni gbogbo ọlá tí ìmọ̀ bá kún yóò wá ọlá yẹn yóò wá ní farabalẹ̀ nú. àlẹ́ ilé mọ̀ àlẹ́. ọmọ ẹ má gbẹ́mí ní jìnnà púpọ̀. mi àmúhálì máa ń zìlà tá. ọ̀nà ọmọ kan. lẹ́yìn. Wa àfáàwà tẹ́lẹ̀sọ̀lú wẹ̀líyà ọlọ́run <laughs> alàbíyà kúrú bìrì yáda àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilayi bàbá wa ọlọ́run bá dúpẹ́ fún yín sà ọlọ́run sàlékún dáadáa yín masha allah la quwwata illa billah bẹ́ẹ̀ ni mo kí bàbá wa bàbá wa sheikh ishaq sufiyan allahu akbar imaamu maliki àti afa sufiyan sauri wọ́n sọ̀rọ̀ méjì kan wọ́n sọ̀rọ̀ ẹyọ kan lọ́tọ̀ọ̀tọ̀ ìjókòó ti di ìjókòó pé àwọn ọmọ kéwú lè afẹ́ ara tiwa ẹ ìdí ìṣòro lílọ bíbọ̀ àwọn èèyàn nìmọ́ ẹ̀gbọ́n báwa ńgbà tó bá wá yá tí nǹkan bá bẹ̀rẹ̀ sí kó sí wọn ní ìsìn ní bá wú sábà àwọn ọmọ náà ló wú bá wú sábà ẹni tó bá mú nǹkan lọ́tẹ̀ wá ní kó júlẹ̀ júlẹ̀ júlẹ̀ iná ni bá jẹ́ ni bá awúsá bá èdè awúsá nù ìmọ̀mù ahmed mo gbọ́ yìí jù yín lọ ẹ̀yin gbọ́ lọ́ba jù mí lọ èmi náà sì gbọ́ awúsá jù yín lọ. bàbá wa sofiyan ìmọ̀mù sofiyan sọ̀rí àti ìmọ̀mù maliki wọ́n sọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ni wá lọ túmọ̀ kankan náà maliki sọtì ẹ lọ́tọ̀ sufiyanu sawuri sọtì ẹ lọ́tọ̀ wọn ni tọlabuna ni ilimi ni gẹri ni ilimi lakin abali ilimu ayakuna ilalila wọn lọ́tọ̀ ni ta wá débi kéwú ẹ gbọ́. ọlọ́mọ́sà kí alájú wa mikael alim. àmín. tí wọ́n bá rí tó yẹ mọ kéwú tí wọ́n ń sẹ́ wọ́n wọ́n ní ẹ̀fílẹ̀ kéwú náà yẹ. imam mikael alim gbogbo àwọn tí wọ́n ní kó di bíbí àlónìí wọ́n láì kéwú òye wọn. kéwú òye wọn ni tí kéwú bá yé èèyàn tí bá ń sẹ́ wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n tí kéwú bá ti wà ẹ̀fílẹ̀ ọlọ́run wọ́n darí ẹ̀ padà walake abal ilimu an yakuna illa lillah baya ara ni kati luola di mimɛ la wọn dɛwɔ ba baani ɛba kekele ya sɔla baya ni yɛta gbede di mimɛ nuni sugbɔn bimɛ ba de pɛ abal ilimu an yakuna illa lillah baba wa baba wa gba o o ɛ ma wele baba ɛ kó gba baba ɛ kó agbala gba ntí o se binu da la gba agba o se binu àgbà òṣè bínú dà alikibaro alikibaro ìdá àdáríta alikibaro ẹ gbọ́ alikibaro alikibaro ìdá àdáríta alikibaro bàbá wa àgbà bàbá wa àgbà bàbá wa àgbà bàbá wa abdulrahim alápàtà aláhu akbar bàbá wa abdulrahim alápàtà wọ́n wá ń kí bàbá wa albushira wọ́n ń kí bàbá wa associate prof wọ́n sì ń kí bàbá wa sufiyan masha allah wọ́n sì ń kí bàbá wa imam abdulmajid aa bàbá ẹ̀kú àgbàlagbà allahu akbar àgbàlagbà náà ẹ̀kú ẹ̀sọ̀ ẹ̀ǹdẹ́ bàbá. bàbá wa àgbàlagbà kan jọ òun wọ́n yá àgbàdé ẹ̀mọ́kú bẹ́ẹ̀ mọ́ àgbà ń lọ ní ẹ̀gbọ́ allahu akbar àgbàdé àgbàdébò àgbà ń lọ nù ni. <laughs> ó oh, ó oh, adúpẹ́ fọlọ́. alhamdulilayi. bàbá wa alùpùsìrá nǹkan méjì wá papọ̀ lẹ́ẹ̀kan náà fún bàbá wa alùpùsìrá ìmáàmù wa délé solú bàbá ń ṣe sàádà fáwọn ọmọ eléyìí tó ti wọ́n nílé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà eléyìí tó ti wọ́n alìlímù àlá mílíọ̀nù àbúwálì mọ̀nsílátàn. alìlímù àlá. lówó lọ hafidu ni màmá àfúrú lówó hafidu ìmọ̀ ìmọ̀ ní ìmọ̀ ní ọmọ protect èèyàn gbogbo ibi tí ẹ bá wà ní bàbá wa bàbá wa associate prof lóde yìí o bàbá wa ìbùsùnà lóde ìmọ̀ ní ṣe bẹ́ẹ̀ fún yàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òbí àwọn ọmọ tí wọ́n ń ṣe sàádà lónìí abáyédúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé irú ìmọ̀ tí àwọn ọmọ yín kọ́ yìí ẹ̀rí tó dá wàhálà lẹ́ǹdì mímọ̀ bàbá wa prof nínú àwọn iṣẹ́ tó jẹ́ pé ọlọ́run ó fòyín yẹjú kò sí ìmọ̀ wọn bá ara ẹni nídìí mímọ̀ kéwú akéèyàn mọ̀lẹ́bù rẹ̀ kò sí ìmọ̀ wọn bá ara ẹni nídìí mímọ̀ kéwú ìdí mímọ̀ ìwé kọ̀ dàrú ẹ̀rí ipò tí bàbá tó kù díẹ̀ tọ́lọ́run mú bàbá délé ṣe ìgbà dákọ̀ ẹ bàbá ní kò tí délẹ̀ ó kù díẹ̀ ó kù díẹ̀. tó bá sọ kéwì ni ẹtí àmọ́ kankan lọ́kà àmọ́ mu wà nígbà yìí ọmọ pa àwọn ọmọ náà ni àmọ́ mu náà ni. ìdí dáwọ́ alẹ́ ní kéwì nu ìkànnù tẹ̀mí haraba lọ́wọ́ nù ìkànnù tẹ̀mí bá ja ògo rẹ̀ lọ́wọ́ káàkiri ayé ìsìníye jà ẹ ọ̀tọ̀ ni ká máa wí pé àlùbáríkà lójú kí ní débẹ̀. ẹgbẹ́ ẹlòmíràn máa fọ́ra nú ẹnìkan wọ́n ṣàdúrà fẹ́mi àti ẹ̀. òun ń jẹ́ mùkádàmù àwọn oníṣúfí èmi ń dà fún akọ́mọ ń kéwú wọ́n wá ṣàdúrà pé ah, wàhálà àwọn méjèèjì ń pọ̀ nídìí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wọ́ bá ara mọ́tò fún yín ẹ̀gbọ́sẹ́ ọwọ́ àdòsù kan sígbà náà ọ̀rọ̀ mọ́tò kan wọ́n pe mọ́tò náà ní gàlà ìgàlà ṣe mọ́tò tí má dàbí pé wọ́n dá bọ́ọ̀fù méjì o tí má ń ní sálẹ́sà níwájú báyìí wàlọ́ọ̀hì tí mò sọ ibo ṣe rí nu ọwọ́ ayé àwòrán ṣéwù sí ara rẹ̀ àwa tún padà pàdé ọwọ́ anitọ̀ ó ní Mudiru rèé A a ní wọ́n mọ gbogbo gbèsè ayé wọn wọ́n ti fi kọ́ ni ó láwọn ò mọ kéwú tó ni àwọn ní àmọ́ wọ́n àjọ sàdúrà mọ́tò wọ́n ń jò ní oníṣẹ́wù tira tia ẹ wá bá sàdúrà <laughs> ń tàmí ẹbí mo aa ah, ah, ẹ jẹyẹ tẹ ni mo wá ní ẹgbà owó ẹ bá ṣàdúrà fún mọ́tò tí àfàrà yìí tó jẹ́ pé ogún ru eléyìí tọ́ra ogún kìí ṣẹyọ twenty làbá fẹ́ ra àlè rà ṣùgbọ́n abẹ́ ọmọ tá a bá pọ́n kéwu gan ọlọ́run mẹ́jọ wọn fẹ́lẹ́ ìgbà ti sàárà àbúgbè lé pé ọ̀rà ẹ kò ṣe. àlùbáríkà tí kálukú máa pariwo nì pé àlùbáríkà lójú àlùbáríkà lójú. sàwùsù كن كن صديق البركة àlùbáríkà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني عبد الله إني عبد الله آتاني الكتاب آتاني الكتاب وجعلني نبيا وجعلني نبيا وجعلني مباركا وجعلني أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ما دمت حيا وفي شيء وجعلني مباركا وجعلني مباركا أينما كنت. ẹ gbọ́ bàbá wa prof tọ́ba yẹ pé ntí kálukú fi ń bùkátà àfa pé àbẹ́ ti kọ́lé ti ní mọ́tò lọ́lálùbáríkà ọmọ òjọ ní sọ pé mọ lálùbáríkà ọmọ òjọ ọmọ tí a bí lòjọ tí ilé nílé náà mọ́tò wo ni mọ́tò náà ti fi ń gbé wájà ní ká ní wájà ní gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ̀yin òbí àwọn ọmọ wọ̀nyí mo fi bá ń dúpẹ́ ọlọ́run ni pé èyí táwọn ọmọ yìí gbẹ́sẹ̀ lẹ́yìn gẹ́gẹ́ ní jẹ́ kéwú ẹlòmíì bọ́mọ rẹ bá ti ṣe wòlímọ̀ èmi ò torí ẹ̀ lèmi ò fi ya ńlá pé kọ́ ọmọ parí kùránì nǹkan ìdá bá fi yùn torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn ti kéwù الانتقال من مرحلة إلى مرحلة أوليا أعلى منها ẹ̀gbọ́ àbí wọ́n kúrò ní ìfìdáyí wọ́n lọ dájí ìjíjẹ́kẹ́wùnù bàbá wa ìjíjẹ́kẹ́wùnù ẹlòmíà ní sọ́mi ó ti parí kọ́ ẹni máa ló ti parí ẹ̀ ẹ̀ tí òun mọ̀mọ́lẹ̀ mi rèé ṣe ìtakò ìtakò pé kéèyàn máa ké pé kọ̀ dá o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọ́n ti gbà pé tọ́jọ́ bá ti lè ka kùránì ó ti dà nù ni. ọ̀pọ̀lọpọ̀ wọn èmi máa wá sọ fún wọn pé ìdáhùn sinidàl amúrú ìlà gẹ́rì àlìyá fantadiru sáà àfáàlẹ́ ìkẹlọ́pàá fìlà àyàmọ́ rí bí bóyá wèrè sákò lè kéwú náà máa wá pé irú ntọ́lọ́ ní káwọn ọmọ máa ṣe káwọn òbí máa ṣe fún ọ abáwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìgbésẹ̀ tún kù wájú ìgbésẹ̀ ìgbésẹ̀ ó tún kù níwájú ìgbésẹ̀ bí kálukú ṣe pàtàkì ìwé ìgbà bá pàtàkì òun rèé bàbá wa bùsùlá mọ̀ ń sọ fáwọn ọmọ níjẹta nígbà tí a parí secondary school tí bàbá mi wá ní kéwù lélẹ́yìn ó ké o gbogbo àwọn èèyàn mi wá ní à ẹ mẹ́jọ ọmọ yìí kéwù ọmọ yìí lọ́pọlọ ẹjọ́ ọmọ yìí kàwé Aa ah, ah, baba ni, ẹjọ́ lọ lé kéwù tiẹ̀ ẹjọ́ ọmọ tí ọ lọ lé ìwé nígbà wọn bá jọ wá dé ntí ẹ bá mú bọ̀ kájọ wá gbé ara wọn mo wá lọ lé kéwù mo wá lo iye ọdún tọ́lọ̀ ń ká ti jáde àwọn èèyàn tọ̀hún ọ̀nà poli, graduate ọ̀nà yunifásitì graduate èmi wá parí kéwù mo ti parí kéwù o ó ní kí ló kù mo níwèé wá mo wá lọ yunifásitì mo tún parí premier yunifásitì ni ibi yunifásitì tó lẹ̀ ìwọ ń sọ báwọn ọmọ kéwú nìjẹta pé ẹ ọmọ kéwú á wà nínú àwọn ẹbí wa nísìnyí etí ọmọ ẹsẹ báyìí á pè kí ló dé à kí ni adé gírádùétì ni ọlọ pọlì ó lè ọ̀nà èlèmí náà ti lọ yìí ẹ tẹ̀lé mi. a tún rí mi pé kí láti lè yìí ti ń wí yìí ọlọ yunifásitì ni yunifásitì ọ̀nà mo ti lọ yìí ẹ̀yẹ wa lọ kéwú tẹ̀mí kéènì wò kò sí ṣe mọ́ kéèjì ṣe fáàrí nsọ́bà ọmọ kéwú ní oníjẹ tata ànẹ́ta wọlé náà ni kéè ṣe fáàrí nígbà mo wà ń politẹ́tíìkì mọ́ra mọ́tò méjì nígbà mo wọ yunifásitì mọ́ra mọ́tò méjì pẹ̀lú owó kéwú téèyàn bá kéwú yẹjú tó bá ké yẹjú yóò jẹun rẹ̀ ṣùgbọ́n ibi dá wàhálà náà òun náà ní kọjá ife kéèyàn ó ké láàbọ̀. gbogbo kéèyàn mọ́ kẹta kéèyàn mọ́ kẹyọjú ẹ̀hán kọ̀ ara rẹ̀ yọ́ máa dààmú yọ́ máa da àdúgbò láàmú kàkí gbogbo àwọn ọmọ wọ̀nyí atọkùnrin atọbìnrin wọ̀nyí tí wọ́n ń kú òní tìdá sí ìdádì yìí ògùn kíkéwú náà lò dáadáa fún ọ láyé wọn. yóò sì wá sí bíi kí gbogbo nǹkan dáadáa láyé kọ́ pẹ̀lú ògùn nítorí pé kìí ní وارتقي فإن منزلتك في آخر آية تلوتها اقرأ وإيه ṣe àmọ́ ṣébi pa one class ikra níjọ́ gbọ́dọ̀ kì á mọ ọlọ́wọ́ fún ẹni lẹ́bù gbogbo yìí ọmọ àlùfẹ́nà ní ṣùgbọ́n àwa fẹ́ fún yín lẹ́bù aláwa ni ikra ta ló ní gbọ́dọ̀ ké fún mi ṣé fọ àpùlọ́ wà ké b for ball abọ́mọ pé pàkó lẹ́sẹ̀ is the downward movement of water agricultural science alikiyama níjọ́ náà ọlọ́run ikra wàrìtàkì àwọn lẹ́bù lọ́wọ́ alẹ́ yìí máa onítọ́fẹ́ ké ní ọ̀rọ̀ wa kọ́ ọmọ bọ́bá ṣe ń ké kọ́ ọmọ lókè ìkìlá tọ́ba ní alif lam mim ìrìtàkì gbókè ọ̀pọ̀sílẹ̀bù túkẹ́mi ìkìlá wàrìtàkì túkẹ́mi zalikal kitabu la rayba fi hudan lil muttaqin ìrìtàkì gbókè sí tó gbalẹ́bù ó kù lọ́dọ̀ rẹ ó kù àkọlẹ̀tọ́lọ́dọ̀ ah, tiwa

i'm feeling headache eh, ẹ̀ẹ́n you are feeling headache ó ní okay gba orí yẹn mú kọ́ wa máa wá sọ yìí pé now is the name of any person animal place or thing now is the name of any person animal place or thing kórìí fífọ́ lọ kórìí lọ àmọ́ mami ẹ̀rí fún mi wá dìímù ó dìímù ayọ̀tẹ́lẹ̀ kùrìsì yìí aláwìlá ìlà ìlà wàlá yìí kò ní ìdí kéde lẹ́tọ́ làwọn fi lórí fífọ́ kúrò lọ́dọ̀ ẹ̀. nítorí náà àwọn ọmọ yìí ọlọ́run jẹ́ mímọ́ náà wúlò fún ọ o ọlọ́run sì jẹ́ kí wọ́n o wọ́n lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ̀yin bàbá ẹ̀yin ìyá wọn ọlọ́run wọ́n tẹ̀ wọ́n síwájú dáadáa wọ́n ké wọ́n ké wọ́n dé ààyè irú tí bàbá wa dé lónìí wọ́n tún kọjá abẹ́ pẹ̀lú ògùn ọlọ́run ẹ wo bàbá wa pòfẹ́sọ̀ àwọn níjókòó yìí ọlọ́run kọ́dà kò àpàdà tí ibú bá Dr. Situ, sọ́kúrò la kọ́lọ̀ wọn kẹwọn kọ́ gẹ̀ wọn mọ́ṣálà èyí ń dúró oníyàwó dé fàyà arábìsà wíjì ní wíwẹ̀. fàyà arábìsà wíjì ní. bí àhásánì záwùjà tí. bí àhásánì záwùjà tí. takuru biya a ẹ̀ ní. takuru bí a ẹ̀ ní tàbíbù bí a nàfùsì. آه وحكمة تقول نعم تقول نعم, نعم. نعم. تقول نعم لبيك قلت يا حرسي تقول نعم آه. لبيك قلت يا حرسي وعيري بالعين اليوم تقول نعم لبيك ذلك إذ قلت ọkọ ìyàwó tí wọn bẹ́ ń tòsí ń gbọ́ ọkọ ìyàwó wọn gbọ́dọ̀ wọn ń tòsí. ọkọ ìyàwó dà ọkọ ìyàwó kí ló ọkọ ìyàwó ọkọ ìyàwó tèmi àpè ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ àìbá òyòjúṣe àwò. ibo ló wà. wàyà rẹ̀ bíga wíjí ní bí ahasani àwùjá tè. takuru bí a ẹni. takuru bí a ẹni tàbí ibò bí a náà fún mi. lisanu lhal afa alaro lisanu lhal antakumina lisan lisanu lahali ọkọ ìyàwó ntí lisanu lahali rẹ ń sọ làbá ń sọ yìí kí ni ń wí. fàyà rọ́ọ̀bì zàwùjí ni bí ahasani zàwùjá bí. kakuru bíyà àìní. kakuru bíyà àìní kàbí bíyà nẹ́fọ́sì. kakuru bíyà. wàdúdú. Kò sí kọ́ndíṣẹ́ kankan tó.